Mommy, Bisola, ma, what is it? Why are you crying? No, I'm not crying. You're ò sunkún. Ṣebí ojú ẹ ló lérò rẹ̀. Ah, Mommy, mo ń rehearse audition tí mo lọ ńjọ́ Monday Eh? Odi Audition. Audition. Okay, o fẹ́ lọ darapọ̀ mọ́ àwọn onífíìmù tó máa Okay, you want to join the chain of prostitution, àbí? Mommy, prostitution bá wo? Kò sáré o ṣiṣẹ́. It's all over the news. Go. Sing nǹkan tó bò Bugwe bẹ̀ They jump from one man's bed to another man's bed. She bugwe no náà àbí wọ́n parọ́ mọ́ wọn ni àwọn onífíìmù tó yẹ pé tó bá ti àpẹ́ lẹ́ẹ̀kan àbẹ́ méjì ó pọ̀ ju ẹ̀mẹ́ta nu fíìmù báyìí wọ́n ti ra mọ́tò ńlá. wo bí ní inú ilé mi tí mò ń sanwó ẹ̀ tí mo jẹ́ aláṣẹ àti olùdarí àti alákòóso inú ilé yìí èmi ní balógun ọkọ̀ inú ilé yìí èmi o èmi sọ pé kò sí ọmọ mi kankan tó máa darapọ̀ mọ́ àwọn oníṣàtà. mú mi wá ẹ. kó láì tí ẹ sílẹ̀ kó máa gbọ́ èmi kìrìsìtẹ́nì ìwọ tó wá láti ìdílé onígbàgbọ́ ọmọ tèmi yẹn ló wá fẹ́ lọ darapọ̀ mọ́ àwọn tó máa wọ àwọn oníhòòhò tó yẹ pé kọ́ bá ti bo bí tó bo bíbà ó ti tán nìyẹn èyí tó kù falala ni àwọn yẹn lọ fẹ́rẹ̀ darapọ̀ mọ́ nínú nílé onígbàgbọ́ kò ṣeé ṣe i will not allow you not now not anytime soon not ever so get that straight now. o tún yọ wọ gate mo ní bolo tí ń bọ̀ bọ́ síbí ó yẹ kó mọ̀ pé ìyàtọ̀ ní ògbà gbẹ̀rẹ́ ní iṣẹ́ dídìrín bọ́ síbí fún mi ojú lọ̀rọ̀ wa. Possible for? fún mi n bọ̀ lọ sí mọ̀ mo lè lọ. ṣé kí nù ẹ̀yìn òpó kan tí mo sọ ni súnmọ́ mi. owó náà mi ló fẹ́ to ṣe òṣì ló fẹ́ máa ṣe tó bá dómi Abi, ìranu ló fẹ́ máa ṣe àbí àbí bẹ́ẹ̀ kọ́ ṣọlọ́ ní wọn kú ni èmi náà ní gbà láàbọ̀ fún ẹ nínú lẹ́yìn àjọ tóra wọn nínú lẹ́yìn lẹ́yìn wàá gbà tẹ̀lé mi. tó mọ̀ la o. ohun tá a fún ní ṣe o yóò mọ̀ dìtàn o yóò dìtàn o yóò mọ̀ dìtàn. Martins sori bó ṣe dùbúlẹ̀ yẹn náà bó ṣe máa gbé ẹ̀sìn rẹ̀ wọ́n lórí burúkú mark ṣàǹfààní come on stand up no so so o wá plot ara ẹ̀ sínú ilé ni ìwọ wálé ó wá sọ fún mi pé ìwọ kan ní pọtírì ìwọ kan wọn dùpù ẹ ìwọ lórí burúkú ṣé wọn lè dùpù wọ yìí ìwọ martins lèmi mọ jọ kí ló wá ṣe ń bí what's your mission kí ló wá ṣe can't you talk open your mouth ó ò lè sọ̀rọ̀ mọ́ ni. mọ́ra yọ̀ṣọ́ ti délẹ̀ ah, ah, kí ló dé tó rò pé òru ẹ̀ ń gbà tó rí mi ṣé mi ò jọ ayọ̀ fún ẹ àbí mi ò jọ dùn. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ ọlọ́run má jẹ́. tí orúkọ ẹ ò bá rò ẹ sí mi orúkọ ẹ rò èmi sí wọ bí mi ṣe rí ẹ mo ráyọ̀ ni mo ráyọ̀ ni ṣó sì yẹ mo ní èrò mo fẹ́ bá ẹ sọ ó lè ní pọ́pọ́ ó ní purpose tí mo fi wà bí torí tèmi àti ẹni. tẹ kọ́kọ́ dìde náà kó wá máa lọ. ó ní purpose tàbí. ẹ ẹ mi fẹ́ gbọ́ mi fẹ́ gbọ́ mi fẹ́ gbọ́. Mr. Martins oh God bless you kí lẹ́ni ẹ̀tẹ̀ fẹ́ yẹn náà. No. wo ni mo sọ. Ah, ah. Eh, mo rò bí ẹ me, omi ẹ eh, eh, Rachel ti dé o máa attend sí yẹn ẹ má bínú. ẹ rọra sá o ẹ madam lè béèrè pé kí nìkan tẹ fẹ́ jẹ sá. What is your name? Rachel. má get back. tí má ní ìdí kankan. all right sir. kí ló gbọ́. rárá. God, me ain't got Oruju, oruju, oruju, oruju. You see? You ah. see? You see? No, Mr. Deroju, you are so lucky. Ah, ah, Mr. Deroju, no ẹ bójú rere Ọlọ́run pàdé. Mr. Martins kò yé mi kí lè rí ẹ mi pé ọ understand nǹkan tí mo sọ. no i don't. ẹni irú obìnrin báyìí sọ pé ọ understand pé bójú rere Ọlọ́run pàdé <laughs> ó wà hard working okay. ó beautiful i know ó mọ̀ ń jẹ́ sè é ó níwà ànànànànà kí lèèyàn wá lára obìnrin tí ò sí lára ìyàwó yín. wait mr barton ṣé ẹ ń try láti sọ pé èmi náà fúnra mi pé mi ò dúró tán ni i mean look at me am i not handsome for my wife or are you trying to challenge me no no no no if you want to challenge me challenge me directly ẹ má ma go through corners no, no, talk no. to me straight. ẹja <laughs> jọ ẹja jọ pé kájọ dálẹ̀ wọ̀wọ́ ni mí lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ̀yin handsome dada. Eh, no no no ah ṣe competition everybody ló handsome lọ́tọ̀ọ̀tọ̀. gbogbo nǹkan tí mo á rí gangan ń bẹ̀ gangan nìyí ṣẹ́rí each time tẹ bá appreciate ìyàwó yín lójú mi ó máa ń wú mi lórí ẹ mọ̀ kẹ́ mọ̀ kiss. okay. tẹ bá da kiss wọn báyìí mo máa wò pé no no nǹkan deserve lẹ́ ń fún wọn yẹn she is so beautiful. ẹ dákẹ́ jàre ah, ah. èwo ni kọ́tọ̀kọ́tọ̀ tẹ́ ń sọ gan-an ah, ẹ wo mi ò láìkẹ́ o. I, I don't like that èmi kò kò ń ṣe sitting yìí kò ń ṣe all about me ah, àbí ṣé meeting yìí ṣé torí tèmi ni ẹ dẹ̀ ń sọ̀rọ̀ you talk too much stop it. hey hey hey babe talk too much. kí ló ń ṣe é ìgbà wo ni gbogbo ilé ìbẹ̀rẹ̀ lọ ṣé àlejò wa ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni it's rude I've never seen you do this kí ló ń ṣe what has gotten over you. Oh, it's fine. I'm sorry. It's fine, but if I will apologize to him immediately. Mr. Mr. Mr. Um, um, ẹ Am I Ẹ má bínú, Mr. Martins. Èmi ni màá dọ̀bálẹ̀. Èmi ni màá bẹ̀. No, ẹ ní sùúrù. Ẹ mọ̀ wá carried away. I'm so sorry. Oh, mi mi tẹ́ mọ̀ pé ohùn I'm sorry mi kàn like kan ki ẹlòmíì máa praise mi lójú ọkọ mi especially ọkùnrin. kò téyì tó máa embarrass wọn. Um, ẹmọkọ tí mo rò ẹmọkọ tí mo rò ẹ ju ọ̀rọ̀ kan lò ní ìsìn ó dẹ̀ hit me gan ẹ sọ pé you talk too much ṣé ti ẹ̀yin sìn máa ń pé ibo ni mo ti ń sọ̀rọ̀ jù lójú yìí láti lè máa rí mi bẹ́ẹ̀ yẹn èmi ní kẹ́kẹ́ ẹ jẹ́ ìdọ̀bálẹ̀. ẹjọ àwa láyé ká bẹ̀yìn she made a mistake and funny enough my wife doesn't do this Me, me, rí tó wùwà yìí rí what has gotten over you. I'm so sorry. disappointed. I'm so sorry, um, eh, Mr. Martins. Ẹ̀yin ni màá bẹ̀ ẹ́ má bínú ẹjọ́ nítorí ọlọ́run. Ẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sáré prepare for the match. Àbí Mr. Martins. Anything tẹ bá ti anything tẹ bá ti ṣe. I'm sorry. Rachel sir martin ṣe jọ ẹ má bínú. ẹ má bínú. no no no rárá èmi ni mo máa bẹ̀ yín ẹ má bínú. ṣé ẹ mọ tó ṣẹlẹ̀. mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ kàn má bínú. ara àwọn nǹkan tẹ mo máa fi appreciate ìyàwó yẹn sí ni ẹ gbọ́ point kan tí wọ́n sọ wọ́n ní àwọn òkè máa ń like kí ọkùnrin mi máa please àwọn lójú ọkọ àwọn. kò ṣe anything. náà náà náà ó ṣe nǹkan tó pọ̀ ó ṣe nǹkan tó pọ̀ ó lóyà ni ó lọ́ọ̀bù ẹ̀kọ́ ẹ̀ ni ẹ mọ báwo ọkùnrin ṣe máa ṣe ẹ̀yin lẹ jowó ọkùnrin mi jowó ṣé ó ti yé yín sìn ẹ wò sá ẹ wò sá ẹ ti ṣe ètò dáa bọ̀ mo gbọ́dọ̀ wá time láti bẹ̀ wọ́n. no no no no no Mr. Martins àwa la ṣẹ̀yìn èmi àti ìyàwó mi la ṣẹ̀yìn sorry on her behalf i'm sorry. tí ẹ ò bá sí lé wọn ì máa wá time nínú ilé láti lọ dọ̀bálẹ̀ bẹ̀ wọ́n ẹni ìwé ni ti lọ bẹ̀ wọ́n. àní kò need ẹ jẹ́ kó need. àní mi mo accept fault wọn mo accept fault ìyàwó mi. ẹ má wọrí ẹ má wọrí you are just a nice person but then she's wrong mo mọ ah. nǹkan tí mò ń sọ mi ò lè máa wo ìyàwó mi kó eh, eh, embarrass visitors eh, visitors mi. ìyàwó yín ìyàwó mi ni yorùbá ni yín yorùbá lè mi mo máa dọ̀ mo máa dọ̀bálẹ̀ bẹ́ẹ̀. kò ṣáà ṣe kí a kó ṣe nǹkan tó ní ìṣòro nǹkan tó ń ṣe. èmi ò tẹ gẹ nǹkan kan mọ́ ìdọ̀bálẹ̀ mo fẹ́ dọ̀. má jẹ́ kí n ṣe lásán má jẹ́ kí n wáyà sàn jẹ́ káyé mi ó nítumọ̀ bàbá jẹ́ káyé mi ó nítumọ̀ ọlọ́run. nítorí kí má bàa disturb kan tí òun wò ó ní mo ṣe jókòó torí kí má bàa disturb nǹkan tó ń wò ni mo ti fẹ́ sáré sọ tí mo fẹ́ sọ nítorí pé kí n má bàa disturb time ẹ mo lọ ṣe máa fún mi lásìkò díẹ̀ náà kí n sáré fi. kí ló fẹ́ sọ no no no no mi lè bẹ́ẹ̀ ní sùúrù náà kò ṣe máa ń sọ ọ̀rọ̀ fún náà sí. fi mí sílẹ̀. jẹ́bú nìkan tí mo fẹ́ sọ for God's sake jẹ́ kí n sọ kan tí mo fẹ́ sọ náà. my God and farabalẹ̀ náà. do I look like I care? ṣé mo dàbí ẹni tó kí ẹ nípa tó fẹ́ sọ ni ṣé mo dàbí ẹni tó kí ẹ ní what rubbish are you talking about? I don't care mi ò fẹ́ gbọ́ mi ò fẹ́ mọ̀ Martins fi mi sílẹ̀ because mi ò lè máa jáde bọ̀ kitchen kó máa pàdé mi lọ́nà kí máa jáde bọ̀ ní room kó máa pàdé kó wà lẹ́yìn mi mi ò fẹ́ mi ò kí ẹ̀ mi fẹ́ mọ̀ anything nípa ẹ̀ Martins leave me alone ìdí ìwọ burúkú ìwọ ẹ̀yọ̀ burúkú yìí ìwọ fẹ́ bá mi sọ̀rọ̀ are you are you normal are you okay ẹ́ so owó wọnú lé mi sorry ṣé kékeré làwọn báyìí jẹ́ kí n jẹ́ kí n. àti jọ tẹgbà fún goodness ẹ kó máa ní ìsìn tí mo kọ́ mi. Martins listen to me let me promise you tó bá fi mi sílẹ̀ nílé mi máa kó bẹ́ẹ̀ o nǹkan tá a fi jóná everybody ló máa mọ̀ tó fẹ́ fẹ́ sori burúkú lọ. ṣọkọ bẹ́ẹ̀ ni. please leave me alone ah ìwọ lórí burúkú kí ló ṣẹlẹ̀ gan-an. ọkọ mi wọ̀rọ̀ jáde kó lé wàhálà yìí ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ fínísítà máa fi ṣàgbáyé kiri ah, kí ló dé wọ́n tó máa fi mísítà wọn lulẹ̀ máa kọ́ mẹ́ jíọ̀ níbẹ̀ lọ. ó bẹ́ẹ̀ ni. wọ́n ní bára bá kòkè tó bá kanlẹ̀ ṣe bó níbi kan tá à ń gbé wàhálà ìmúlò kò bóyá ìgànlẹ̀ fẹ́ máa gbé bẹ̀ ni. no no no no bó ṣe wà yẹn surprise mo fẹ́ fi ṣe fún ìyàwó mi. Ah. ọpẹ́lọpẹ́ pé àti wà ní finishing stage. Oh. so mo kàn máa. <laughs> Ah, èèyàn gidi ni yín o. akọ hand over key fún wa dẹ̀ wo reaction tó máa fún mi. Ah, ẹ wo <laughs> ẹ̀gbọ́n ẹ̀gbọ́n eh? mo fẹ́ rí yín fún ọ̀rọ̀ kan ni o. Eh. ẹ ṣé ẹ ní bínú. mi ò ní bínú kò kí n ṣá kò kí n ṣòwò ṣá. láyé sẹ́rí bùrádé rojú àwọn nǹkan bá sọ pé bóyá ẹ̀ tíráì sí ọ̀rọ̀ ilé ìlara ayé ẹniyẹn ti bàjẹ́ nìyẹn ọ̀tá ajé lẹ́nìyẹn ẹ ti parí ilé <laughs> Ọlọ́run ni ah ẹ ti ṣe ẹ ti tíráì ibi tẹ́ ẹ ti mú owó àgbà náà ní wọbẹ̀. àmín àmín eh, o lè ah. ṣe àdúrà as a matter of fact jẹ́ kí n kọ́kọ́ wá nǹkan fún ẹ torí mi ò mọ̀ pé o ti di prophet dandandan ah, ah, <laughs> má dìgbò kéré uh, uh. ṣùgbọ́n kò kàn fẹ́lẹ̀ kò mu malt. ẹ tún fún mi mi. no no no i mean malt ni fàdúrà ah, ni. ah eh? ah, ah ọ̀làdélójú <laughs> ẹ̀wù ẹ̀ tún jẹ́ nsàdúrà fún yín ah, ẹ̀ ní báráyé fọwọ́ tì ọ̀rọ̀ yín á máa dayọ̀ ẹ̀wù kò wá ṣètòrí owó ni mo ṣe fẹ́ rí yín. Eh. Eh, bẹ́ẹ̀ ni sà ṣe rí ó ní ọ̀rọ̀ kan pàtàkì tí mo fẹ́ sọ fún yín hmm. ṣe rí bí mo ṣe wà mo ní ẹ̀bùn mo ní ẹ̀bùn bọ́mi wa mọ mú ifẹ́ lò ṣe rí ó ní nǹkan kan tí mo rí pẹ́yìn náà pass through tí mo rí lára yín pé tẹ́ bá wá bí ẹ máa ń sọ̀rọ̀ ìyàwó yín bóyá ṣòro kan ìkejì tẹ́ ń pass through. yeah oníṣòro tèmi àti ìyàwó mi ń pass through but then. ẹ ẹ jọ ẹ má bínú o ṣé mo lè fún yín nọ́mbà dáàdì mi. nọ́mbà dáàdì ẹ why kí ni mo fẹ́ fi nọ́mbà dáàdì ẹ ṣe. ah ẹ má sọ bẹ́ẹ̀ ṣe rí ní gbogbo agbègbè wa dáàdì mi náà lágbára jù agbọmọlàgídí ni wọ́n sẹ́rí kò sí ìṣòro kí ìṣòro tí ẹ̀dá bá bá dé iwájú dáàdì mi tí ò ní di pẹ̀tẹ́lẹ̀ inú mi ò bá dùn kẹ́ ẹ gba nọ́mbà dáàdì mi lọ́wọ́ mi kẹ́ ẹ bá wọn sọ gbogbo nǹkan kí nǹkan tẹ́ ẹ bá ní kẹ́ ẹ bá wọn sọ mo dẹ̀ nígbàgbọ́ pé ní agbára ọlọ́run ọ̀rọ̀ yín máa dayọ̀ tẹ́ bá déwájú wọn. Uh, well sorry èmi ò nígbàgbọ́ lórí anything fetish ní ìdẹ́bẹ̀rí ní ìṣe try ẹ̀ rí but uh, tí n bá délé èmi àti ìyàwó mi àjọ máa discuss ẹ̀ then tó bá agree máa try màá wá sọ́dọ̀ dáàdi ẹ. Eh, eh, eh, ẹ jẹ́ n fún yín nọ́mbà dáàdi mi. yeah yeah yeah sure that's fine. zero nine zero. Uh, no, ìwọ kò tẹ fún ra. ok ok. Yeah. ah ẹ jọ ẹ pè wọn nígbàgbọ́ pé tẹ bá débẹ̀ gbogbo ẹ̀ á níyànjú ah rárá lójú ẹ jọ mo bẹ̀ lórúkọ Ọlọ́run ẹ kú no. it's okay it's fine. ẹ ṣe yes sir ẹ̀gbọ́n mi ah God bless you yes sir ẹ má sáré o ẹ má sáré o ẹ má sáré ẹ má sáré ẹ má sáré. Ah, Baba, kò sí nǹkan tá ò tí ì ṣe o kò sí ọgbọ́n tá a ti dá sí o oríṣiríṣi nǹkan la ti ṣe kódà àkọ́kọ́ mo kọ́kọ́ lérò wípé bóyá èmi àtìyàwó mi la ní fault ṣùgbọ́n gbàdá ti visit several hospitals lọ́ fi prove fún wa pé èmi àtìyàwó mi a ò ní fault kankan But after then, it, ha it has been war upon war, it has been quarrel upon quarrel. Nǹkan tí ìyàwó mi fi ojú mi rí. Kódà ó dé stage kan, ìyàwó mi wá accuse mi wípé èmi ni mò ń fi oyún inú ẹ̀ fi ṣògùn owó. Bàbá ṣẹlẹ̀ imagine. Ó ti sú mi. Ó ti sú mi. Elédùmarè, kábíyèsí rẹ̀ ọba òkè, ọba mi ọ̀gá ògo ṣé n tó le tó bá wọn. Ah, bàbá kódà ó le jù bẹ́ẹ̀ lọ. as a matter of fact marriage wa kàn ń pretend ni a kò ń sóúnjẹ fún mi mọ́ kò ń bá mi sọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀ tí n bá ti dé láti ibi iṣẹ́ ìyàwó mi á kí mi ọkọ mi pẹ̀lẹ́ o ṣó máa jẹun ó máa pẹ́ẹ̀tì mi kódà gan tó bá ó máa massage mi but now tí n bá délé akọ akọ dojú sẹ́gbẹ̀ẹ́ kan kò tiẹ̀ ní bá mi sọ̀rọ̀ akọ máa wọra wa fíìmù là ń ṣe nílé mi à ń bára wa sọ̀rọ̀ ó ti worse ẹ jọ ẹ jọ ẹ̀yin nìkan lè lè ràn mí lọ́wọ́ ẹ help me ẹ help me. ọ̀dà fọkàn ara rẹ balẹ̀ Elédùmarè ọkọ̀ wa mọ̀ ṣe àwọn onílẹ̀ ọba wa ṣe àwọn aláṣekù wọn lọ́wọ́ sí wo bọ́rọ̀ bá kọlẹ̀ tó bá kọ òkè ó tún níbi kan àgbékà ntágbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé lọ́wà ń táwa fi jù lọ àwo fi hàn wò fún mi ìṣẹ́jú díẹ̀ mò ń bọ̀. tó àwòfín lọmọdé wo jíjí ayé o àwòfín làwọn àgbààgbà ń wọ̀rùn ọ̀sán gangan bẹ́jà ńlá bá sọ àrílẹ̀ omi bí kọ̀ǹkọ́ bá sọ àrílẹ̀ odò funfun báláwo nílé awo àlà funfun gbòó kọ́lẹ̀ lẹ́yìn àwọn yẹyẹ mi ẹ̀là. ayin hmm. wò mí ṣé ìyàwó rẹ̀ ó lè tẹ̀lé ọ wáyà yìí abẹ́ lè fún mi láyè kémi ọ̀wá lè yín. ìwọ nìkan ló lè bororo ìtura sí i. ọ̀sánpọ̀n garigari ọba mákì kùtùkùtù ọba èjìgbò ọ̀dáwó dèrè àwọn òmójúbíò ọba kíálá oríṣà o. Oh ìwọ lawọ́ òde dùgbà ọmọyìnmí ọmọyìnmí làtàrọ̀ ń ké lóko bàbá ilé yìí níjù ariwo ẹkún àtàgé aláyé ló ní ìráyé gbé o àwọn ọ̀mọ̀ràn ló ní pẹ́ lórí èrùpẹ́ lẹ̀ eruku òde gbòǹgbò òde Elédùmarè ọlọ́jọ́ òní ẹ̀ wá bùnmi lónìí lò ẹkù ẹnlẹ ẹ wò mí wò òjò tó di ọ̀rọ̀ àtọjú bá fojú rìn ìjọ náà lẹwà ojú bá a jẹ gbogbo ohun tí ń jo oyún mu nínú ìyàwó rẹ lónìí ni ó dópin kò ní dọ̀la ṣùgbọ́n mo fẹ́ bi yín ní ìbéèrè kan ẹ̀yin mélòó lẹ́ ń gbé abẹ́ òrùlé yìí àti Rachel ọmọ ọ̀dọ̀ wa that's all. àtọmọ ọ̀dọ̀. yes Rachel. ẹ bá ń pọ ọmọ ọ̀dọ̀ wa ẹ pè wá ẹ ṣe ń kọ́ ọmọ kóbó. Rachel. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. Rachel. ọ̀gá. ẹ wójú mi. nǹkan ta tún ló kù lẹ́yìn tiẹ̀ tẹ́jọ́ ń gbábẹ́ òrùlé yìí. gateman ẹ bá ń pè é ẹ pè wá ẹ ṣe ń kọ́mọ́kọ́mọ́. sáré-sáré lọ pé gateman wá fún mi ṣe kíá. ọwọ́ ìpẹ́ lẹ́nu omi gbóná ìpẹ́ ń ṣàkèké ẹ jẹ́ ká ṣe kánkànkàn bí ewé kánkàn kò gbọ́dọ̀ pẹ́ mọ́. ilé ìkọ́. òun kọ́ ní kíni àwọn ọ̀gá mi ò ń jáde o ṣé mo mọ owó yẹn mi pẹ́rẹ́ mo lè ṣí èrè wọn bá tèmi omi ò ń jáde wọ lọ́ọ̀mà jẹ̀gbọ́n bọ̀ wá. Get back to your post. ọ̀yà ta ló kù lẹ́yìn jẹ titun gbábé òrù lẹ́yìn. ọ̀hún náà ni house girl gateman èmi àti ìyàwó mi dátọ̀. ẹ wo wo ojújojú lọ ah, imú sì jùmú lọ pẹ̀lú ah, èmi kọjá babaláwo tí wọ́n pọ̀ fà. mo si yàtọ̀ gédéńgbé nínú oníṣègùn tí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sán yìí gbogbo bá dé bọ́tẹ̀ bá ṣẹlẹ̀ ṣẹ́ẹ̀rí tí ń gbé yà yìí tí ń gbénú mi ẹ jẹ́ kọ́ mọ ọjà ńlẹ́rọ̀ ah, tí mo rí kọ́lẹ̀ ń wò mo ló tún ẹnìkan tí ń gbé abẹ́ òrùlé yìí pẹ̀lú yín ẹ wá jáde ẹ sọnù kẹ́ ẹ bá sọnù. àbí bóyá àlejò wa ẹni tó tún kù ni. Oh, ó kọ̀ wá kí wa ni ó kọ̀ ní problem jẹ́ ó kọ̀ wá sí. ẹlẹ́nu àgbárùn nù ú mo ní ẹ bá ń pè jáde bẹ́ẹ̀ ni. Martins Mr. Martins. Yes. Ẹ ìṣẹ́jú kan just please your attention is needed. no problem. Baba. No, no, no, kò sí problem. A kàn ń ṣe meeting díẹ̀ ni. Baba, òréré ojú ti wili ti wili. Òréré ojú ti wili ti wili. Nígbà tójú ń sunkún àìrí, òréré ojú ló ṣe fá fún ojú ni tójú bá mọ̀lẹ̀ kedere. Ìní. Òun gángan ni. Ìní kiri. Àlọ́ ni. Mo lóun ni. tí ò bá kàn mí ẹ jẹ́ kí mi máa padà lọ tí wọ́n sọ pé yín ni òrèrè oṣù mi lòrèrè ojú then let me go back. Ah. ayé gbogbo gbọdọ̀ wà níyàyè. a ah, kò sí wàhálà gbà yẹn tó bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ má lè mi mọ́ màá léra mi màá kú ẹrù tèmi màá kúrò mi kí ni tí wọ́n gbélé ìgbà yẹn ìwọlé embarrassment. ẹ mo ní ojú síbi tó wà ìwọ àti ta ni níwájú àwọn wo ah, mọ tọwọ́ bọ̀ mí lọ́fọ̀ ọmọ Yorùbá ni mí o. alẹ́ mi lají ta fàwọn oògùn agbóhùn oògùn mọ́sọ̀dọ̀ mọ̀ngànnà àti ibi líle wọ̀yá jẹ́ tí n bá kóògùn lẹ̀ bí n bá yàkágbá ọ lójú wọ́n sì wà ńlá àbí tí n bá dí òkùnkùn lẹ́nu wo n ti bẹ nínú rẹ lónìí ló wí ta ó fi fìtí fífi dànù ọyẹ pẹrẹdà òkèrè tètè lámúbi lọ ibi a sì wọlé lóye ẹ̀yin arákùnrin ọ gbọ́dọ̀ yíhùn mi padà ibi tó dé dúró òun kí làjọṣepọ̀ tí ń bẹ láàrin ìwà àtàràbìnrin. Ah, ọ̀rẹ́ mi hmm, wo ọpẹ́lọpẹ́ Martins lára mi níbo ni mo fẹ́ máa wá owó lọ wo ojú mi máa bó. ṣùtẹ́rì lórí ọ̀rọ̀ Martins yẹn ọlọ́run dìde ràn sí ẹ ni àfi bí áńgẹ́lì. wo àfi bí áńgẹ́lì yẹn understatement ni o áńgẹ́lì gangan ni Martins ha wo Bukata tí Martins ń gbọ́ lórí mi kò ń ṣe kékeré o àwọn òbí mi gan ò lè ṣe jù báyẹn lọ. ṣùtẹ́rì hmm. ìwọ ń gbádùn ṣoré mi ẹ̀mí ti fẹ́ pin. Mm àfi kọ́ lọ́n tètè rán aláàánú sáwà náà. ọlọ́run á bá mi rán aláàánú sí ẹ lágbára ṣùdẹ̀rí martins tó ń ṣe fíìmù náà ọlọ́run á máa bá mi bless ẹ a máa mówó ní owó ni ọ̀rẹ́ mi ti rẹ̀ mí o mo ṣe ṣe wàyí ṣùdẹ̀ mo pé lèmi jìn mhm. so jẹ́ ká máa lọ sílé ẹ̀. tó bá tiẹ̀ sọ pé ó fẹ́ lọlé èmi gan ò ní gbà because èmi gbọ́dọ̀ ṣáàdúró wàhálà yẹn kó wá lóun lọlé oh. but the problem now is mi ò ní food stuff. má worry mo ṣe ní change díẹ̀. all right. bó ṣe jẹ́ rice àmọ́ fi sí. kò sí wàhálà dẹ́n ìwọ ọmọ yìí ìyẹn ò tán rẹ bí ìyá àbèjì o ó jẹ́jẹ́ wọ́ọ̀bù ká dáṣọrú ẹ ẹ wá dúró rán bàǹtàbàǹtà tó lọ pa fáwọn ọ̀rẹ́ wa ìwọ ọmọ yẹ̀rù ẹ bà mí o. ẹ kí ló fẹ́ kí n ṣe ṣé gbogbo nǹkan tó bá ń ṣe mí ni mo máa sọ fáwọn èèyàn ni ṣebí tó yẹ pé wọ́n close mọ́ mi mo ṣe open up fún ẹ. Hmm. even at that ó yẹ kó sì lè sọ nǹkan tó ṣẹlẹ̀ fáwọn ọ̀rẹ́ wa wàá jẹ́wọ́ nǹkan tó ṣe wọ́n máa lè treat fọkọ̀ bọ̀bọ̀ yẹn àkókò ah! mọ̀ bóyá ó ṣoògùn fún ẹ gan ni ẹ àbọ̀ gbé nǹkan fún ẹ jẹ a máa nù ẹbí ìnà bàrà bọ ọrùn mátìsì náà wàá ṣàfẹ́ kú sí ó ga o. mo ló sọ̀rọ̀ báyìí ó sọ fún mi pé èmi ni mi ò tí ì mọ̀ wá Martins cos ó ní mọ̀ wá fún níwà òun ló ń jọ̀rẹ̀jọ̀rẹ̀ tó bá yẹ pé mo mọ̀ wá Martins ni tí mo ti study ẹ̀ dáadáa tó jẹ́ pé nǹkan tó ní kí n ṣe mò ń ṣe at the right time kò ní máa nà mí o kò ní máa nà mí. wo bó ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ ń dùn lẹ́nu ẹ̀ wà rẹ̀ Martins ti lù ó ti sọ ẹ́ dá láàbò ara wo ọ̀rọ̀ tèmi ò pọ̀ sá fún ẹ̀mí ẹ̀ sá fún ẹ̀mí ẹ̀ mo ti sọ fún ẹ ó dìgbà tí Martins bá tó lù ẹ́ tó yẹ pé owó gan òwúlò fún ara ẹ̀ òṣìṣkó ps ò ń tàkà òṣì dànù àánú ẹ̀ ṣe mí. ọlọ́run ní jẹ́ kò ní nà mí pa ọlọ́run ní jẹ́ ó kàn ń sọ̀rọ̀ báyìí ó ní kí n fi martin sílẹ̀ sọ fún mi perfect guy wo ló wà ń ta ẹ kí ni assurance pé tí bá fi martin sílẹ̀ ẹni tí mo fẹ́ lọ bá yẹn ó máa treat mi dáadáa ẹ ṣé mo mọ̀ bóyá òun gan ó tún burú ju martins lọ ó wá ní kí n fi martins sílẹ̀ ṣé ìwọ gangan fúnra ẹ ó mọ adúrò kan tí martins ti ṣe nínú ayé mi ṣáá òun á ní kí n filẹ̀ ta ló lè ṣe irú nǹkan báyẹn fóbìnrin gbogbo nǹkan tí Martins ti ṣe fún ta ló lè ṣe fóbìnrin. lórí hmm. ọ̀rọ̀ yẹn sọ gọ́sà bá sọ síwájú a máa sọ sẹ́yìn Martins náà tra inú ayé ẹ̀ àmọ́ bọ̀kan ṣe bí kò máa lù ẹ́ pa ah, ìwọ ọlọ́run ó ga o ọlọ́run má fi àtijọ́ àti mú wá síbi tó nira o. Ah, babe má bínú náà At the corner channel ti ń you know I love you. I love you No, ló máa ma every time. I love you, I love you. Ó máa ma nà every time. Show me mọ̀ pé gbà lè ní gbà lọ́la? Ara ló fàbọ̀ sí And then most time wọn náà ló máa ń fà. Má má bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò ní gbọ́. Má ní ṣe nǹkan báyìí ò ní gbọ́. Ìwọ náà when you won't even give room for explanation báwo ló ṣe fẹ́ kí mama explain wa máa nà mí when you won't even give room for explanation every time ó máa nà mí any small thing báyìí gbàá ni gbó máa nà mí ni o ò ní jẹ́ kí n explain. i'm sorry ẹ àtẹkọ́ṣà ni mo ti ń bẹ̀ má bínú ah ok um, òótọ́ um, ni pé kò sí nǹkan tó bá ṣe fún mi kò yẹ kí n nù ẹ má bínú mo ti realize mistake mi i'm very sorry ok um, I will take you out tomorrow bí fẹ́ kí n gbé lọ. mo máa bribe yàn náà ni ó ti mọ pé ó ti mọ ibi tó ti máa mú yàn á mọ máa bribe fimi lẹ́jọ́ fimi lẹ́jọ́ rò pé nǹkan tó ṣe dànù. I'm sorry na má bínú ok láti mọ̀ pé okay o ti accept apology mi ibo ni kí n gbé lọ. ẹ ó ní hòtẹ́ẹ̀lì kan tó ẹ̀ṣẹ̀ ṣe ní ibẹ̀ yẹn Extreme Royal Hotel. Mm -hmm. so ibẹ̀ ni mo fẹ́ lọ cause ó sọ pé ayé wà ń bẹ̀ yẹn gan. ẹ eh, ti gbọ́ information. Okay. No problem. Consider it done. Thank you, but on one condition. What's the condition? Èmi àti Tosin ìrìnàjò máa lọ rẹ́ mi. Please. Please. No problem. Mm. Done. Thanks, baby. Mm -hmm. Thank you. Murayo! Murayo! Hey, babe, babe. How far? Should... already? jọ kí làwọn aṣọ yẹn ṣe lórí bẹ́ẹ̀dì. Eh, actually mo ń fọ aṣọ yẹn lọ́wọ́ lomi tán wọn ò dẹ̀ mo rò pé kọ́ múná dé kí n ba lè pọ́ǹpù mi wọn ò dẹ̀ múná dé torí ẹ̀ mo ṣe kó síbi ibẹ̀ mo wá sáré lọ ra nǹkan. wọn ayọ gbọ́n nǹkan tó ń sọ lẹ́nu òun fọ aṣọ lọ́wọ́ lomi tán eh, ok ṣé kò sí laundry basket tó lè káṣọ sí wáyé tó yẹ pé orí bẹ́ẹ̀dì ló kó sí. Eh, oúnjẹ tó máa jẹ náà ni mo sáré ní kí n lọ bá ẹ wá kó tó dé kí n ti oh, bá ẹ dáná lẹ. oúnjẹ tí mo máa jẹ onísọlẹ́nu kọ́ lè sọ mi oúnjẹ tí mo máa jẹ náà ló lọ bá mi get. Mm ẹ eh, jọ torí ọ̀rọ̀ kí ló dé tó lè ṣe kọtọkọ tó ṣe mí ẹ gbà tó mi tàn yẹn wáyé tó lè kaṣọ sínú laundry basket ọ̀bùn ni ẹ ọ̀bùn ni ẹ náà ó dẹ stupid gan Mọ́ráyọ̀ ah, ah. mo máa kọ ẹbí ẹni tó ń kọ́lé ni ojoojúmọ́ ni mo máa kọ ẹni. mo ti sọ òde calm down òde ní sùúrù náà hmm. kí la ti fà tó ti bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ sí mi báyìí kí ló dé náà òde hmm. calm down ṣe bí wàhálà ẹ̀ náà ni mò ń ṣe lọ látàárọ̀ òde hmm. máa ní sùúrù. oh kí n calm okay i'm calm eh? o ti ní liver gan. Mọ́ráyọ̀ kí ni. Martins. Yes. In tí mò ń gbọ́ ní ìpínlẹ̀ ìjọ mẹ́ta ni ó kù díẹ̀ kí a tó. As a responsible man, kò yẹ kó máa ṣe bẹ́ẹ̀. Wá Kọ́ládé, má kọjá yẹ o. Ifá tó ti ń kọjá yẹ báyìí. Jọ̀ọ́ kí ló kún ẹ̀ nínú ọ̀rọ̀ èmi girlfriend mi? Wá jẹ́ kí n sọ kinní kan fún ẹ o. Mi ò sí lára wọn o. Mi ò sí lára wọn tóbi nǹkan lè máa control o. Ìwọ gan mọ̀ náà ọmọ kí mi ò gba nonsense. Ah. jẹ́ lọ ṣó orí ara rẹ̀. Mm. nítorí ìròyìn lóbìnrin máa ń padà sọ di gbẹ̀wò dání at the end of the day. Eh? gbẹ̀wò dání obìnrin máa sọ mí di gbẹ̀wò dání ah. wa last tó lè ṣẹlẹ̀ sí mi láyé nìyẹn obìnrin máa sọ mí di gbẹ̀wò dání mọ̀ráyọ̀ máa sọ mí di gbẹ̀ máa nù máa nù ayé ẹ̀bàjẹ́ máa nù bí kò kú. Ah. Ah. ẹlẹ́nu ni ẹ ẹlẹ́nu ni ẹ oh. àmọ́rú yín àánú ẹ̀dẹ̀ ń ṣe mí kó má padà lọ lùzì ọmọ yìí nítorí kò sírú ẹ̀ níta mọ́ ọ́n. ṣé ń gbọ́ personal assistance ọlọ́run kò sí rẹ̀ níta mọ́ ìwà tọ́lọ́run lẹ́jọ́ ń kọ́ńtírà ayé o mọ iye ọmọ tọ́lọ́run da ló fi mọ̀ pé tí n bá lose Mọ́ráyọ̀ mi ò lè rọ́mọ mi mọ̀ à wá jẹ́ kí n sọ pé nìkan fún ẹ sórí Mọ́ráyọ̀ tó ń wo yẹn kò sí bí mo ṣe fẹ́ nà tó kò síbi tó ń lọ ládùúgbò nǹkan tí mò ń ṣe fún. so nítorí nǹkan tó ń ṣe fún sìn ló ṣe fẹ́ nà pa ah múra sí ń gbà. mo ní láti gbà We oh baby. <laughs> How are you? I'm good. How are you doing? I'm fine. Yep. Ah, what's up? Yeah. I'm apa. Ọ̀rẹ́. Yeah. Ẹ kú àlejò. Are you late? Yeah. Ọ̀rẹ́, so that Baby. How are you? You're looking good. Thanks, baby. Bí borí gáyẹ̀ ni. Ó ti lọ pa ọ̀rẹ́. How do you know the exit? My mother was an Egyptologist. I could read hieroglyphics before I could read English. That babe. hidden chamber. Yes, babe. Ṣé fóònù ẹ̀kọ́ ló ń rìn dín? Ó fílẹ̀ jọ. Ó kàn bá ẹgbẹ́ sí. Ó tún fílẹ̀. Ẹ kà máa wọ orí ẹ̀. Ó tún díẹ̀ sí i dùn. Kìí sílẹ̀. Babe, kí ló ṣe wọ́n? Ṣé ń vibrate now? Àwọn mi ti ń disturb ìwọ tó kọ̀ ti ń pè mí látàrọ. Talele. Ah, ah, iwájú rú miss calls. Láì ah. ṣe pé mo mú destiny ẹ̀ dání. Kí ló ṣẹlẹ̀? Ta ló ń pè ẹ́ tó tó báyìí? Àwọn ọ̀rẹ́ mi ni. Bóyá àwọn ọ̀rẹ́ mi ló ń pè mí, mi ò fẹ́ kó disturb mi. Like wàhálà wọn ti pọ̀ jù, mo dẹ̀ need privacy. Mo ráyè àwọn ọ̀rẹ́ ló ń pè. Yes na babe, àwọn ọ̀rẹ́ mi ni. Àwọn ọ̀rẹ́ ló ń pè ló pọ̀ tó báyìí. Ẹ na babe, àṣé mo fẹ́ máa parọ́ fún ẹ ni ọ̀rẹ́ mi ló ń pè mí náà. why you are a bloody liar. Ah, ah. so o kò mọ stupid àbí. Ah, mi ì parọ́ báwo mo ṣe máa ma parọ́ fún ẹ mi ì parọ́. jẹ́ kí n sọ ọkàn fún ẹ ìdẹ̀ ti fẹ́ sọ fún ẹ gan tẹ́lẹ̀ john torí ọlọ́run ta ni kọ́lá. kọ́lá mi ì mẹ́ni tó ń jẹ́ kọ́lá. o mẹ́ni tó ń jẹ́ kọ́lá. mi ì mọ ẹni tó ń jẹ́ kọ́lá. ojú mi kò sọ pé o mẹ́ni tó ń jẹ́ kọ́lá. bí mi ì mọ ẹni tó ń jẹ́ kọ́lá mi ṣáà lè máa parọ́ mi ì mẹ́ni tó ń jẹ́ kọ́lá. o mẹ́ni tó ń jẹ́ kọ́lá. mi ì mọ. ok why tó ṣe fi fóònù ẹ̀ sí vibration èmi àti ẹnìkan láwọn àbí báyìí so why tó ṣe fi wọ́n ti ń pè why tó ṣe fi phone? ẹ̀ sí vibration. disturbance ni mi fe disturbance oh, kankan. Oh, ò fẹ́ eh. disturbance nice one orí ẹ ti dàrú. Eh. sórí bí ọlọ́run bá kó àdánwò kan sí ayé agbada ẹ̀dá ipe kó máa yan hmm, èèyàn máa ń bí ọlọ́run ni ọlọ́run sì máa ń gbọ́ ṣùgbọ́n ìwọ ti ká lára rẹ ló kó àdánwò sí ayé ara rẹ kí ló dé tí ò sáàsálà fún ẹ̀mí ara rẹ̀. mo ṣe ń gbé mi ò fẹ́ fi sílẹ̀ ṣùgbọ́n tó bá ti nà mí tó bá ti wá bẹ̀ mí mo tún máa dáríjì mí tí ẹ bí ogun ló fi ń bá mi sọ̀rọ̀. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni àwọn àgbà wọ́n máa ń pa òwe kan wọ́n ní bí ìlà ò bá ṣe é gbé èèyàn sì máa ń gbé ìlà là àmọ̀ràn mi fún ọ ní pé kó o sá lọ síbi tí ojú rẹ̀ o ti ní tu ẹ mú pátápátá ni o. ṣé lè rí pé kò ní wá mi kàn án. ṣé o ní èèyàn ní ìlú òkèèrè rárá ni. mi ò ní. o ò níbi tó o lè sá lọ rárá. kò sí. ṣó wá rí irú àwọn ọkùnrin báyìí ó ti wàá ẹ̀jẹ̀ wọn ni o kí wọ́n máa ná obìnrin wọn ò sì lè yí padà láéláé sórí ìwọ náà rí bó bá ti nà ìtumọ̀ ra nǹkan fún ọ bọ́lọ̀ ń ṣe dárò àwọn ọkùnrin bẹ́ẹ̀ nu o ni wọ́n sì pọ̀ lọ bẹ́ẹ̀ láyé bọ́lọ̀ ń ṣe dá wọn nu n ò lè yí padà ṣùgbọ́n o ò bá sá lọ ni o kó o bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ mọ̀ràn tèmi ò gbọ́ nu o kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀tọ̀. <laughs> <laughs> Ah, Martins. Àtẹ̀mí ah, jẹ́. wọ́n kọ́ mi. arákùnrin ṣe sùúrù o ah, inú lọ̀rọ̀ wà o ah, ibi tá à ń lọ sí yìí o ibi tá a yà sí pọ̀ sáré ah, ọmọkùnrin tó dúró yìí n tí ó sọ lé ní ọ̀pọ̀ wo bó ló ti dénú lé yìí. ẹ wo Mr. Deroju I am so sorry tí bá explain àwọn kókó tán then ẹ máa understand ohun tí mo pass through kó tó di pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ lóòótọ́ àwọn tí wọ́n fẹ́ attack yín lọ́jọ́ yẹn tí mo fi débẹ̀ láti rescue yín kúrò ní ọwọ́ wọn mo plan everything ni mo mọ àwọn guys yẹn rí ẹnà kí n lè ní access inú ilé yìí ni. Mr. Martins so ìwọ àti ìyàwó mi ah! àṣẹ ìdí méjèèjì lẹjọ plan so ìrànlọ́wọ́ tó ṣe fún mi tí mo fi dúpẹ́ tí mo fi dúpẹ́ pé ẹ̀kún ọlọ́run rán èèyàn kan sí mi tó fi gbà mí lọ́wọ́ fún gáàsì yẹn àṣẹ yìí méjèèjì ètò plan ẹ̀ so that ó máa ní access oh, oh. láti. arákùnrin ní sùúrù o ìbínú ò ṣe nǹkan fún ni o sùúrù ní bàbá ìwà ṣe sùúrù o mò ń gbọ́rọ̀ rẹ mò ń sọ̀rọ̀ rẹ nsọ mò ń gbọ́. <laughs> ẹ wo bàbá àfikẹ́ bá mi bẹ́ẹ̀. My kàn lè understand me dáadáa ìyẹn mr adéròjú òun la fi lè ní solution sí nǹkan tó wà lẹ́yìn because n bá sọ̀rọ̀ ìtàn àwọn náà realize pé nínú ọ̀rọ̀ mi òótọ́ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ solution dẹ̀ wà bẹ́ẹ̀ fáwọn náà èmi àti ẹ ti fẹ́ra lóòótọ́ gbàtà kiri díẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin nígbà tí ọ̀làjú bẹ̀rẹ̀ sí ní dé tolúkálùkù wa bẹ̀rẹ̀ sí ní dàgbà ó tó àsìkò tolúkálùkù máa settle down òun ti marry èmi ti marry mi mọ́bi wa wà kò mọ́bi tí mo wà àmọ́ ìṣòro tèmi ń òun ló jẹ́ kémi àti ẹ̀jọ́ pàdé bá ṣe jọ pàdé yìí ìyàwó tí mo fẹ́ láti bí ọdún bíi mẹ́rin àbí márùn-ún òun ló jẹ́ pé oyún tó wà nínú ẹ̀ máa ń jábọ̀. ọ̀pọ̀ òun náà ló pè mí o mi ò lè mi ì lè pẹ́ lọ́dọ̀ rárá. bọ́wọ́ lọ́mọdé gẹ́gẹ́ mo sọ fún mo ní kò lè pẹ́ ṣé mo rí pò náà ló pè mí. ohun mi kẹ́ lọ. ọmọ ah, ah, mi wá wá wá kẹ́fù. ohun mi kẹ́ lọ. Ah, ọmọ mi ló gbé ló sọlù mi bẹ́yẹn. bébì wa bébì wa òkè ohun mi kẹ́ lọ ohun mi kẹ́ lọ. Eh? tó bá fẹ́ ọ̀gì mi mo ti sọ fún ẹ ẹgbẹ́ ni kó máa lò ohun tí mo ní láyé lọ́rùn mi ò ní kò kàn sáré jù mọ́ mi báyìí mi ò fẹ́ jọ. okay <laughs> okay i will see you soon. okay ẹ mọ̀ pé. Hmm. love you so much. i love you too ok jẹ́ kí n tètè lọ. ẹ má pẹ́ ṣe pọ̀. bí n bá ṣe pẹ́ sí bí n máa tún ṣe pẹ́ o. ah ok ẹ tètè máa lọ ẹ tètè máa lọ ẹ tètè máa lọ. ọlọ́jọ́ ọlọ́jọ́ ọlọ́jọ́ ṣàlùmí o jẹ́ kí lè tún dúró nísù wẹ́n máa dé ìṣòro náà dájú nísù nísù nísù nísù nísù nísù nísù nísù nísù nísù nísù nísù nísù nísù nísù nísù ọ̀dọ̀ Yẹmí ó yẹ kí n ti lọ láti ẹ̀kan but mo expect ẹ pé kó padà wá sínú bedroom mi nígbà tí mi ò lẹ́nu ṣe prepare láti máa lọ sí baby ṣàlẹ́ wá. Ṣàlíwá, for how long la fẹ́ ṣe léyìí náà? Kí ló ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀rí báyìí náà? Oyún tó ń wálẹ̀ all the time kì í ṣe fault mi kì í ṣe fault ẹ̀. Àti dọ́spítù wọn ti jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. Tó bá wu Ọlọ́run á fún wa lọ́mọ lásìkò tiẹ̀ náà. Mo dẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ nínú ilé látọjọ́ yìí ó dá mi lóhùn. Kí ló dé? Ṣo fẹ́ pa mí ni? ọmọ kẹ́kọ̀ọ́ burúkú ni mò ń bá ẹ sọ̀rọ̀ o ò dá mi lóhùn ìgbà wo la fẹ́ ṣe léyìí dà èmi ò nífẹ̀ẹ́ sí léyìí o tí mi ò bá ti dùn inú tèmi náà ò lè dùn àwọn pọ́s ó yẹ kó mọ̀ yẹn. mẹ́ra kò fọ ọmọ òwò ok tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn no problem èmi náà lọ sí ọ̀dọ̀ yẹmi mọ́ mi lọ́mọ nìyẹn tó bá jẹ́ pé o fẹ́ máa dákẹ́ nu ilé kémi náà máa ṣe bí mo ṣe ṣe ni ẹ kò sí wàhálà kájọ máa wò èmi á máa bì ẹ́ èmi á máa bẹ̀ ẹ́ èmi á máa bẹ̀ ẹ́ ìwọ má dáhùn mi ìdẹ̀ ní lọ síbi iṣẹ́ màá dẹ̀ wà nílé ṣebí o dákẹ́ o sọ̀rọ̀ ẹ kò sí wàhálà èmi náà ò ní jáde iṣẹ́ á dẹ̀ jókòó sójú kan tí ò bá dẹ̀ sí nǹkan kan tó wọlé mọ́ ìwọ dákẹ́ kémi náà dákẹ́ kíṣẹ́ dákẹ́ ah kí ló ṣẹlẹ̀ ọlọ́run la máa bẹ̀ náà nígbà tí ò ń ṣe fọ́ọ̀tì ẹ tí ò ń ṣe fọ́ọ̀tì tèmi ọlọ́run la máa bẹ̀. ọmọ tí ó sì mí ọmọ bọ́lá mọ̀ pé. ẹ má bínú pé mo gbé ń jáde ìdí ni pé mo ní ọ̀nà àbáyọ fún oyún ìyàwó yín tó ń bàjẹ́. o ò ní ọ̀nà àbáyọ sí oyún inú ìyàwó mi tó ń bàjẹ́. bẹ́ẹ̀ ni ọ̀gá ẹ ṣe ọmọ ìdílé oníṣẹ̀ṣe ni mí ṣẹ́rí bí mo ṣe wà yìí dídà tó dà lọ́mọdẹ̀gbẹ́ o ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ rárá rárá tó bá jẹ́ pé mo rí ọ̀nà àbáyọ pẹ̀lú nǹkan tí wọ́n tó fi tọ́ mi dàgbà kò yẹ kí n wá máa ṣiṣẹ́ pẹ̀lú yín torí mo mọ̀ nípa ìṣẹ̀ṣe nǹkan ìbílẹ̀ mo máa ń ríran dáadáa èyí ló túmọ̀ sí pé mo rí i dájú wípé bẹ́ẹ̀ ṣe wà yí ọ̀gá. owó go straight to the point hmm. bó ṣe sọ yẹn ẹ̀mí mi ti ga olórí solution sí ìṣòro tí mo ní nínú ayé mi tó ń dà mí láàmú kí lọ́nà àbáyọ jọ ọ̀gá mo ni ẹni tí ń pẹ́ jù ni. ọ̀nà àbáyọ ni ah. pé mo rí i pé arábìnrin kan wà ọ̀gá tí ẹ̀yin àti ẹ̀ ti jọ ní àdéhùn kan tàbí ìkejì bíi pé ó yẹ fẹ́ fẹ́ra yín ni tàbí kò ó dàbí pé ẹ ti bárabìnrin kan ṣàdéhùn ìgangan ló fa ìṣòro sínú ayé yín tíyàwó yóò fi rọmọ bí gẹ́gẹ́ bí mo ṣe rí nu. mo bá yàn kan ṣàdéhùn. Ah, bí mo ṣe rí nu. mo wá ní pé kí n rántí. ẹ ní láti rántí. tí bá wa rántí ìṣòro ayé mi ti fúyẹ́ kò ní í símú jọ wọn kì í jẹ́ ká gbà pé mo ti rántí mi ò tí ì rántí èèyàn kankan báyìí jẹ́ ká gbà pé mo ti rántí èèyàn kan tíyàwó mi bá lóyún sí kò ní hmm. jábọ́ mọ́. Ah. <laughs> tẹ́ ẹ bá rántí ẹni tí mò ń sọ yìí ìyún ò ní kí oyún ìyàwó yín má jábọ́ mọ́. ẹ kí ló wá sọ. Ah, ẹ wẹ ni nǹkan ẹ wà kàn gbogbo bí yòówù tó bá wà ẹ ní láti wá ẹni tí mò ń sọ yìí kàn èmi ò mọ èyí ni kẹ́ ronú jinlẹ̀ kẹ́ mọ ẹni tó bá jẹ́ tẹ́ bá ti wá wà kàn ẹ ṣe àtúnṣe tẹ́ bá ti wá ṣàtúnṣe ló gbogbo ìṣòro ilé ayé yìí ló bá dópin ogun ọ̀ràn ẹbọ kọ́ irú ẹbọ kọ́ kò sí nǹkan kan tẹ́fẹ́ ṣe sí ẹ kàn sáwù ẹni tí mò ń sọ ẹ kàn jókòó ẹ pààrọ̀ inú kẹ ẹ pọ̀dọ̀ fi náà yín kẹ ẹ mọ irú ẹni tó bá jẹ kẹ ẹ sì wá kàn tẹ ẹ bá ti wá wá kàn ìṣòro ilé ayé yín bá tán kò jù bẹ́ẹ̀ lọ ọ̀gá ẹ dákun bí èmi ṣe rí ni mo yẹ sọ mi ò rí ìrìkúrì mo ṣe máa ń ríran nu ẹ má torí ẹ̀ lémi kúrò lẹ́nu iṣẹ́ mo bẹ̀ yín dákun ọ̀gá ẹ ṣeun. àmọ́ tó ṣẹlẹ̀ mẹ́díkálì àti ṣe nǹkan tó yẹ ká ṣe oyún tó tóbi bí oṣù márùn-ún adídé jábọ́ nù ìyàwó mi kò sí tí mi ò ti gbìn ó ti sú mi gate man tí mo gbà sílé ló sọ fún mi ló jẹ́ kí n mọ̀ pé ọ̀gá òun mọ ìṣòro tẹ̀ ń go through òun mọ nǹkan tẹ̀ ń kojú tẹ̀ bá fẹ́ kí ìṣòro yìí tán ó sọ àwọn kọ̀ọ̀kan fún mi ohun tó sọ kò yé mi gateman mi ni mi ò gbàgbọ́ tó òun ló jẹ́ kí mi náà jáde fúnra mi mo jáde náà jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ni nǹkan tí gateman mi ń sọ pé mi àti ẹ̀ tá a ti jọ wà rí àwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ nígbà yẹn báwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ nígbà yẹn pé ọjọ́ kan mr dasani kan wá láàrin wa nígbà tá kéré kò gbàgbọ́ nù mi mo ẹ̀ ó ní mi ò lọ́ọ̀bù ibi tí mo ti ń ṣèlérí fún pé mo lọ́ọ̀rọ̀ ẹ̀mí nífilẹ̀ títí ayé máa fi tán ibi tá a dúró sí aṣọ olúgbò òun à ń bẹ̀. I'm afraid mo fẹ́ kó ṣèlérí fún mi wípé kò ní fi mí sílẹ̀ láì láì. Martins kò ṣe pé mi ò lè ṣèlérí fún yín ṣùgbọ́n ìwọ náà ṣèlérí fún mi pé tí bá ti wọlé ẹ o ò ní nà mí mọ́ o ò dé ní máa embarrass mi káàkiri. bẹ́ẹ̀ ṣé gbogbo mo ṣe máa ń nà ẹyẹ gbogbo yẹn ti kọjá mi ò ní ever nà ẹ mọ́ mi ò dé ní embarrass ẹ mọ́ ok jẹ́ kí n ṣèlérí fún ẹ èmi Martins mi ò tún ní ṣe ọwọ́ mi sókè nà ẹ mọ́ láyé mi mi ò dé ní embarrass ẹ mọ́ ìwọ ló máa jẹ́ ìyàwó mi títí dọjọ́ alẹ́ mi ò ní fi ẹ́ sílẹ̀ fẹ́ obìnrin mi gbogbo ọmọ tí mo bá máa bí láyé mi ìwọ ló máa bí wọn fún mi obìnrin mi ò tún ní bímọ fún mi láyé mi. ó ṣe ọkọ mi èmi náà ṣèlérí fún ẹ pé gbogbo ọmọ tí mo máa bí láyé ìwọ ni màá bí wọn fún ṣùgbọ́n tí bá fẹ́ lẹ̀ tí mo lọ fẹ́ ẹlòmíì kí n má ṣàbí ọmọ níbẹ̀. Ah, thank you lóòótọ́ mo rí àwọn ìgò kan tán kó síbẹ̀ bọ́ mi ò understand kò yé mi tó ó bọ̀ ọ̀rọ̀ ta sọ́gbà yẹn ta ṣe lè rí pé tí n bá fi ẹ̀lẹ̀ kí n má bímọ tó bá fi mí lẹ̀ kó má bímọ káyé ẹ bàjẹ́ káyé ẹran gbogbo nǹkan tá a jọ sọ́gbà yẹn aṣọ ló ń padà ṣẹlẹ̀ sí wá sìn kí là lè ṣe bàbá kí ni solution bàbá yẹn ló jẹ́ kí n mọ̀ pé kí n wá kan ẹ̀tẹ́ ni n wá kan ti máa rí mo ti fẹ́ yàwó tẹ́ntẹ́ ní wákan tí màá yóò ti fọ́kọ èmi tí mo fẹ́ yàwó wọ́n ṣàní kí n wákan dọ́dọ̀ báwo mo ṣe lè wákan òun ni mo ṣe dọ́gbọ́n tí mo dá wọ́n á ní àfi tí ah, tí n bá fẹ́ bímọ tí mr deroju yìí tán bá fẹ́ bímọ àwọn àtìyàwó wọn yìí tèmi náà bá fẹ́ bímọ pẹ̀lú èmi àtìyàwó mi tí mi dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú òun mọ́ wọ́n láfi kí wí ókè sá kọ́ la fi kémi àti ẹ̀ kájọ bára lájọṣepọ̀ lẹ́ẹ̀kan sí. Mr. Martins, are you mad? ṣé ẹ stupid? ìwọ plan decoy pẹ̀lú ìyàwó mi láti ní access inú lẹ́mi o tún wá wọlé mi o wá láyà o wá sọ fún mi pé àfìgbà tó wá bá ìyàwó mi ṣe kíni o fẹ́ bá ìyàwó mi sùn. bàbá ẹ̀gbọ́n mi sọ sọ ni tí mo sì wà láyé kẹ́nìkan wá sọ lẹ́sọ̀jú mi pé o fẹ́ bá ìyàwó mi sùn nítorí kíni jíṣẹ́. wo ẹ̀gbọ́n mi dáadáa òótọ́ ọlá jẹsẹ gbogbo sórí ibi tó gbọ́dọ̀ dé ohun tó sùn bó ti rí gan láàárín àwọn méjèèjì àfi tí wọ́n bá bára wọn lájọṣepọ̀ lòun tó lè fi ní ṣòro lòun tó lè dọlọ́mọ láyé lòun náà tó lè dọlọ́mọ láyé ọ̀pọ̀ o. kò possible kò make sense na ọ̀nà mi gbọ́dọ̀ wà ta lè gbé ta báwo ni mo ṣe máa wà láyé kí wọ́n jẹ́ kẹ́lò mi kó gbọ́ ìyàwó mi sùn nítorí kíni àní kẹjẹkẹjẹ. Ah! ọjọ́ yẹn ọjọ́ yẹn ọjọ́ yẹn mo ti nínú o mo ti nínú sọmọ mi wa mo ti nínú sọmọ mi wa mo ti nínú baba ẹ baba baba ani baba baba ẹni sùn ẹni sùn ẹni sùn mo pa náà ti nínú wa ẹni sùn ẹni sùn. kí èèyàn understand èèyàn dáadáa ó dẹ̀ kí ọlọ́run fún èèyàn láǹfààní láti rí solution sí problem ayé ẹ̀ lè mọ bínú mi ṣe dùn tó ń sìn torí ohun tí mo mọ̀ ni pé life máa wà òkè ìwọ àti ọkọ ẹ ẹ máa enjoy ara yín ẹ máa bímọ aláyọ̀ àtàlàáfíà èmi náà èmi àti ìyàwó mi náà a máa bímọ dùnú a máa bímọ ayọ̀ àwa méjèèjì a máa wà òkè àti bára wa. Martin shut up! ọ̀rọ̀ ṣíwó ló ń sọ lẹ́nu náà ọ̀rọ̀ ọ̀dẹ́wọ́ ló ń sọ lẹ́nu tó ń dùn lẹ́nu ẹ̀ tó ń jábọ́ tó ń sọ gbogbo ẹ̀ are you stupid ṣó gbádùn oh, no ṣòro bí ọ̀nù mi dùn ni no ṣòro bí ọ̀nù mi dùn fún gbogbo òṣì tèmi àti ẹ̀ ń ṣe. mi sùn ṣó o position camera sí ilé kan torí gbogbo ilé tó ṣe yóò yẹ o bọ́ra sí òun o bọ́ra sí òun mo <laughs> bẹ́ẹ̀ lájọṣepọ̀ òun enjoy ẹ̀ <laughs> mo ń kàn dí mọ́ ẹ òun kàn dí mọ́ ta mò ń tàdí mẹ́yìn. gbẹ́nu sọ̀hún gbogbo. ó ń fà mọ́ra. Ah! Oh, shut up dákẹ́. no ti bá rí tó lè dákẹ́ ni. tí mo bá rí kọ́ọ̀dù ríngì tó lè tí mo bá pè é fún ẹ wàá mọ̀ pé ó hà tí gbogbo eléyìí tó ṣe lẹ́yìn tẹ́mi àtẹ́jọ́ enjoy ara wa tán. ó fà ìtẹ̀mí mọ́ra o ní kí n má dìde kí n má dìde. gbẹ́nu sọ̀hún parties stop it shut up just keep quiet ṣé o kò lè dákẹ́ ni. mi lè dákẹ́ ọ̀rọ̀ ayé sórí ọmọ tó tó ń wá yẹn sórí ọmọ tó ló fẹ́ bí yẹn ò ní bí àtiwọ́ àtìyàwó ẹ̀ nílùú kọ̀ọ̀kan bí inú ẹ̀ tó ló fẹ́ dùn yẹn kò ní dùn lórúkọ Jésù I repeat kò ní dùn ìwọ olórí burúkú olóṣì abatẹnijẹ́. Jésù sọ pé gbogbo tó ń da. ìwọ ọmọ Jésù. bẹ́ẹ̀ Jésù Jésù ọmọ Ọlọ́run bàbá ìwà bàbá bàbá Jésù tó jọlọ ó ní sọ pé gbogbo táwọn dá dáradára ni tó ti yẹ Ọlọ́run ò ní wò mí kínú mi bá. what is going on there àjọ ìjọ ara wa ni na ó. dani díẹ̀ Martins. ohun tó sọ ni wípé kàbí àti kájọ bára wa lájọṣepọ̀ ìwà lè bímọ ní ọkọ èmi náà lè bímọ ní ìyàwó tèmi náà lè bímọ. èmi á bímọ ìwọ ló ní bímọ èmi á bímọ ìwọ ló ní bímọ lórí ah, burúkú. jájọ máa wò jájọ máa wò bóyá kìíní bóyá bóyá pàtẹ mi kọ́ ló wọnú odò ẹ̀ káàrẹ̀ ti balẹ̀ kó máa bímọ àbórí eléyìí òkú mo ṣe wájú tó ní kí wá ṣe dọ́ọ̀kì adédọ́gì ni kò sẹ́mi àti ọjọ́ sí. stop. please stop the way go in. orújú o orújú. ọlọ́run ní jẹ́ ọlọ́run mo kọ̀ mo kọ̀ kò ní ṣẹlẹ̀ lágbára ọlọ́run kí ọkùnrin mi wá gun orí ìyàwó mi kò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ mo kọ̀ ah. hmm. irú àdá irú wo lélẹ̀. àbúrò àbúrò jọ one minute pẹ̀lẹ́ báwo ni Eh, báwo ni ṣó wa okay jọ ṣó o bá mi rí àǹtí Yọ̀sọ́lá. ara sà mi ò rí wọn. bẹ́ẹ̀ni. ìyàwó mi kọ ṣòro òun náà. Ah, mo rí wọn láàárọ̀ kódà ibí báyìí gangan náà páàkì mọ́tò sí. mo rí wọn láàárọ̀. ibí báyìí. bẹ́ẹ̀ni ibí báyìí. so ìgbà tó rí wọn ṣáà wọn nìkan ló dá wà àbí awon wa wọn wà pẹ̀lú ọkùnrin kan àbí méjì àbí. àwọn nìkan àwọn nìkan ni mo rí láàárọ̀. o sọ yes àwọn nìkan mo rí láàárọ̀. so lè bá mi refresh memory ẹ pé àwọn nìkan ni o eh, sọ. àwọn nìkan ni àwọn nìkan ni mo rí bíbá iná pàkí mọ́tò sí tí mo kí wọn dáadáa bíbá iná àwọn nìkan. all right thank you yes. thank you thank you. o ṣé o ṣé gan mo appreciate thank you. lóyún nílé ọkọ. ẹ máa wo títóbi ọlọ́run ẹ̀dá ń sáré ọlọ́run lúgùn ún wò àǹtí ẹ mú gbàgbọ́ yín dúró ṣinṣin mo sọ fún yín pé kẹ́ padà wá ẹ dẹ̀ padà wá ẹ wá jẹ́ kí èṣù máa tọ̀ yín jẹ òun ló jẹ́ kẹ́ máa lọ lé babaláwo gbogbo nǹkan tí babaláwo wá sọ̀nsẹ̀ orí ẹ̀dá ẹ̀yin ló dẹ̀ sọ fún mi pé ọkọ yín ò like láti máa yálé èyí tẹ́ wá ṣe nǹkan. pásítọ̀ ọlọ́run má jẹ́ kára dọ̀tọ̀ tí àdánwò bá dé bẹ́ẹ̀ dáńgbà mi báyìí èèyàn kò mọ̀ máa sáré kiri máa jọra mọ́lẹ̀ máa sáré gbogbo tí ò tí ò tọ́ tó yẹ kí èèyàn ṣe ni àwọn àṣe gbogbo tí ò tọ̀nà tó yẹ kí èèyàn tọ́ bọ̀ lè wọn àtọ́ bọ̀ wọn ló fa tí ọkọ ẹ tí ò tiẹ̀ ń fẹ́ gbọ́rọ̀ àyájúlé káàkiri tó fi dèrò ilé babaláwo. ǹjẹ́ ẹ ti wá ṣe nǹkan tí babaláwo ní kẹ́ ṣe. Ah. ẹ pásítọ̀ mi ò lè ṣe náà ló mú mi wá báyìí mo sì bọ́lá ọ̀dá májẹ̀mú pé tí n bá ti wà nílé ọkọ ọkùnrin kankan tún gbọdọ̀ ṣí mi láṣọ wò mọ́ ìdí nìyẹn tí mo fi ní bí ẹ ká wá báyìí ẹ bá abẹ ọlọ́run kó ṣojú àánú wúwo ọlọ́run àṣíjú àánú wọn yìí èmi kọ́ lẹ́wà bá ọlọ́run lẹ́wà bá ń bíbá ọlọ́run ó fi ó mọ̀ mọ́ ó fi dán ìgbàgbọ́ yẹn wò ni tó bá yẹ pé ẹ ṣe nǹkan tí babaláwo ní kẹ́ ẹ ṣe yẹn ó ṣeé ṣe kí gbogbo nǹkan tó ṣe yín kò lọ ọlọ́run á wá lúgọ̀ á máa wò ìdọ́jọ́ iwájú ó ṣeé ṣe yìí tó máa wá ṣẹlẹ̀ ó pọ̀ ju ohun tó ṣẹlẹ̀ yìí lọ bọ́ a máa gbàdúrà a máa gbàdúrà níbi tọ́lọ́run ti máa ń gbọ́ tó dẹ̀ máa gbàdúrà wa àǹtí ẹ máa join wa nínú àdúrà yìí. Ah, kí ni mo ń ṣe ó yá. ẹ̀yin náà dẹ̀ máa join wa ah. a dẹ̀ máa ní láti sọ fọkọ yín bó gbúdọ̀ join wa nínú àdúrà yìí mo dẹ̀ mọ̀ pọ́ lọ́run àgbọ̀ abọ́kọ yín ò ní wá. Ah, ẹ wo pásítọ̀ ẹ má ṣe yọ̀nà èmi personally máa sit with pé ó wà part of this prayer ó máa wà ẹ má wọrí. ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù. ẹ kúlé o. ẹ káàbọ̀ ma. adúgbò fọlọ ẹ kú ọ̀tàrọ̀ oúnjẹ yín ti rẹ́dì ṣé kí n bá yín gbé wá. oúnjẹ. bẹ́ẹ̀ ni mà. ṣé mi sọ fún ẹ láàárọ̀ kí tó jáde ni. ẹ sọ ẹni tí fún mi mi sọ fún kí mò ń gbàwẹ̀. rárá mà. <sighs> mo ti gbàgbé nìyẹn mo ń gbàwẹ̀ nítorí ọ̀rọ̀ Mùráyà tó mọ́ ni oh. kọ́lọ́run jọ kó gbàdúrà mi lórí. àdúrà wa gbà. àmín ràmà kí gbogbo ẹ jẹ́ bá ṣe ń fẹ́. àmín jésù agbára lọ. Hmm. so láti sìn lọ. ok ma. títí di ọjọ́ mẹ́ta èyí ni mo hmm. bẹ̀rẹ̀. so from today títí di ọ̀túnla má sọ jẹ kókó fún mi àfi tí bá request. ó dà bọ̀ ó dà bọ̀. then anything tí bá ní kó bá mi ṣe náà tó bá máa ṣe máa fi iyọ̀ sí àwẹ̀ white mú gbà. Oh káráyé bá mi yọ kí mi kú ewu. ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ló kó bá mi ọdọọdún ló ń so mẹ́ra pòfo ọmọ. ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ òwò oh, oh, ló kó bá mi ọdọọdún oh, ló ń so kò fọ ọmọ ọmọ ọmọ ọmọ máa bọ́ lọ́mọ pé ọmọ ọmọ ọmọ máa bọ́ lọ́mọ pé ọmọ ọmọ. in fact èmi gangan nínú mi dùn jù torí pé I never thought this day would come to be honest ogun yẹn ti pọ̀ jù wàhálà yẹn ti pọ̀ jù but eventually ọlọ́run ṣe dáadáa fún wa nǹkan tó ṣe dá kí èèyàn máa gbọ́ ìtọ́ni látọ̀dọ̀ ọlọ́run yẹn tọ́lọ́run bá ti sọ pé ká ṣe báyìí kí èèyàn bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n tọ̀ ń lè kùnà lálá ẹ̀yọ̀kan yẹn ó dá mi lójú dérojú na máa ìwé o ah mo kí ẹ mo kí ẹ mo tún tàn ẹ kí torí pọ̀ ọkùnrin ni ládùúrú gbogbo ẹ̀ I missed everything you made sure to weather that storm you have done well thank you for taking care of my sister thank you for not giving up on her thank you for being a man torí pé ńgbà kan a rò pé bóyá ọwọ́ ẹ ló wà ńbẹ̀ tíyàwó ẹ fi bímọ pé gbogbo àti wá ti fún gift ni oyún wálẹ̀ àbí nǹkan ń wà ńbẹ̀ tó ń fi ṣe ni àbí àwa rò ó kí n má parọ́ má ṣe ojú sí mi. Aso, Abaso. Aso now. It is confession time, so let's just talk about it. But thank you for being who you are. Thank you. Thank Sister, you. thank you for thanking me. Ah. Mi ò tiẹ̀ lè it's been a hell of a journey. I know. <laughs> Nígbà míì máa kọ́ máa rò ó, ọ̀nà wo ni mo lè gbé gbà? Hmm. Kí ni kí ìgbà mi ma, kọ̀ wò pé àbí kí n lé ìyàwó mi jáde ni ah. àbí kí n bẹ̀rẹ̀ sí ní nà ni but because it's not my kind of person but then <clears throat> mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi àti ìyàwó mi a pass through irú test yẹn nítorí wípé tá a bá pass through irú test yẹn a ní ní testimony ta ní lónìí. bẹ́ẹ̀ni Ọlọ́run ti fún wa lọ́mọ ayọ̀ báyìí a actually kò sẹ́ni perfect marriage anywhere marriage tèmi lélẹ́yìn mo dẹ̀ ń manage ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ìyàwó mi fúnra rẹ̀ òun náà ti learn lessons ẹ̀ ah. kò dẹ̀ ní ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ right. of course mo ti learn lesson mi and mo dẹ̀ fẹ́ jẹ́ kí àwọn tó wà lẹ́yìn mi àwọn tó ń look up to mi mọ̀ pé um, ká má ṣe nǹkan tó dáa so that past yẹn kò ní wá affect present o dẹ̀ mọ̀ pé ẹni tí wọ́n ti affect present o possible kó affect future like nǹkan tó ń sọ báyìí nìsín so just I don't know what to do, <laughs> I don't know what to say to you. Ah. Thank you so no, much. No, no, no, no. Thank you. We thank God. Darling, thank you so much. Ẹ jọ̀ọ́, ẹ fi olorun sílẹ̀ o. Even as you have these children, ẹ ṣì túbọ̀ di òpó Ọlọ́run mú. Yeah, we will. Ẹ jẹ́ ká gbàdúrà. This is Muriwa. To máa Muriwa, Murewa fún mi gẹ́gẹ́ bí orúkọ. Mo dẹ̀ mo dẹ̀ feel pé tó bá fara balẹ̀ dáadáa, ó máa enjoy ìwà tó sá máa lecture di alẹ́ ọjọ́ wedding wa kí mi àti ẹ tó jọ ṣe é. Can you stop saying alẹ́ ọjọ́ wedding tó ń sọ látijọ́ yìí náà? Ìka ló ń ṣe fún mi náà inú rún mi látijọ́ yìí. Ìyá Kàmú ni mo Múlíká. Ta ló ń jẹ́ Múlíká? My name is Mandy. Ìyá Kàmú, níwájú mi ló ti ń pàṣàmù. Wọ́n ní wọ́n gbé ṣàlàyé lura òfin lè wọ́n. Kò gbé mi débẹ̀ rárá rárá. Kò gbé ẹja àbá ṣé kó gbé ẹkọ fún ẹmọ rìn lórí ìgbàdàn wọn kàkà yára. Mo tún sọ fún Mọ́ni mi ní wọlé ju kí n kọ fi How can you be this careless? Adẹni kò yọ yín, ó lóun ò lè yọ mi ò tí really picture nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn gangan but ẹ kò fún mi time díẹ̀. ọmọ kẹ̀dédé lóyún fún àbí ìwọ náà ṣàdédé kí ọmọ mọ́lẹ̀ ó sì rọ́ sí ó tú sí gẹ́gẹ́ bí n tọ́ sọ. wọ́n fẹ́ kórìí rẹ bẹ́ẹ̀ pé flatmate lèmi àti ẹ̀ má lọ́ọ́ máa ní feelings bẹ́ẹ̀ pé yàwó ni ẹ̀ you do not belong here. olóṣó ní one night stand lòun fẹ́ sílé bí ìyàwó ah, mi ò lẹ́mìí gbogbo yẹn o. kí ni gbogbo rọ́bìṣì náà lórí bẹ́ẹ̀ tèmi o láwọn tó ń tán sunu dánfó ní garage tó máa bímọ tó máa ṣì wà ẹ́ ó ní tó máa fáìn ọ̀gbẹ́ni lẹ́lẹ̀ làyẹ ọmọ lẹ́lẹ̀ ni ẹ get off my bed. kò dé sọ fún mi. ayo! ayọ̀. o dẹ̀ mú fògò pa àwọn fámìlì ẹ̀ wọ́n máa kọ́ lóyún. you continue to act like this you lose everything. I do you not lose care. Out, you lose those children and you lose me as a I friend. I do not care. Kí ló wá ṣe mí? Ọmọ pé mò ń dé mò ń gẹ̀. Bí fìlà bá ti ń kọjá àpé ìpéjú báyìí, ètí ń dídí àgbáyépo ni ẹ sì gbọ́dọ̀ gbà fún oṣù mẹ́sàn-án. bẹ́ẹ̀ lóògùn ayé mi le tó ni. ẹ gbà lọ́wọ́ torí kì mí fún mi lónìí oyin mi ṣe ni mo rí. your head is empty. gbogbo ètò ní ọ̀sán lè yí kílẹ̀ fi dà. wọ́n ti nílẹ̀ kọ́ ọ̀rùn. mo rán ní kẹ́kọ́ òwe wa. ṣé ìrìn ọjọ́ tó mọ̀ sáré ọ̀pẹ̀ ń káàbà mi. ṣé ẹ lọ́sẹ̀ máa sọ wípé irú èmi bí mo máa fẹ́ yín ẹ̀jẹ̀ máa gbà ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ máa jẹ́ tuntun bí inú ẹ̀ ibo lẹ máa ń dé sí tẹ bá wá sí amẹ́ríkà. ní bá lọ bí kankan tó jọ mọ́ bíi ká bóyá mo lọ bẹ́ẹ̀ yẹn ká ni. àmọ́ wá bá yín gba visa Ghana so ìyẹn la máa fi di ìtọ́jú passport mi. ìsúwádìí tóbìnrin passport dàgbà. èmi mọ̀ pé ìyàwó tí dáàdì fẹ́ yẹn òun ló ń control dáàdì bóyá má ṣẹlẹ̀ nìyẹn tí ọkùnrin bá ti fẹ́ ìyàwó ju ẹyọkan lọ. excuse me. Ah. bẹ́ẹ̀ just tell me is that too much to ask. owó gbogbo ló ń dàgbò ní problem yẹn sílẹ̀. mẹ́fà fẹ́rẹ̀ jẹ́ ọ̀fẹ́ràn mi ìdí wọn kọ nínú báńkì. kọ̀ńdọ́ ti bàálù ẹ̀ lè sọ fún pé kó bá wa ìṣèjọba dáa kájókòó lọ́wọ́ wájú bí ẹ̀yin dírẹ́fà. ó máa rò pé wọ́n kọ́ ọmọ adòjọ́rùn pé kò ní dáa fún ọ ọ̀sẹ̀ tó ọmọ mi yóò bù lò. bá kó ọmọ ní òwò léde ni bíná bá kú yóò fèrú bójú bọ́gẹ̀dẹ̀ bá kú yóò fọmọ